أعوذ بالله من الشيطان الرجيم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله nínú ìjókòó tafsir wa nínú suratu Yasin ọ̀bẹ̀ ọlọ́run ọba kójọ gbogbo àwọn ìdánilẹ́kọ̀ọ́ náà kọ́nà bá kó bọ́ wa ṣí ní okùn fọ́rí rí sáyẹ̀ ìtàkìyàmọ̀ fún wa ẹ̀lẹ́lẹ́ ọ̀kọ́nà ọ̀bẹ̀ ọlọ́run kójọ nínú anú ẹ̀ kó lò wá ní irinṣẹ́ dáadáa fún àwọn ènìyàn kó má jẹ́ kí ṣetán kọlọ̀n kó má jẹ́ kí ó nígbà láàyè láti lè ṣàkóbá fún ẹ̀sìn wa kó má jẹ́ kó nígbà láàyè láti lè ṣe àkóbá fún ìjẹmọlúwàbí wa bí tí a dé dúró nínú tẹ̀sírí wa ní ti àṣekẹ́yìn náà ni ọ̀rọ̀ tí ọlọ́run bá láàrin ara wọn tí wọ́n dẹ̀ ń bẹnu àtẹ́lu iṣẹ́ tí ọlọ́run bá rán àwọn òjíṣẹ́ ní tí wọ́n fi ń sọ pé iṣẹ́ tọ́lọ́run bá rán àwọn òjíṣẹ́ yìí wọ́n wípé bọ́ ṣe ń sọ ẹ̀ náà ló ṣe rí tó wọn pàápọ̀ òtí ẹ̀ nígbàgbọ́ nípa àwọn òjíṣẹ́ ìgbọ́dọ̀ gbígbà tó yẹ pé náà tó ti ń fi kún nǹkan mí tọ́lọ̀wọ̀n bá yí ní kẹwàá sọ fún wa nínú àwọn ọ̀rọ̀ ilé tó ti pọ̀ nínú ìṣe àwọn ẹni tàná yìí látàrí títako òdodo ọ̀rọ̀ ọlọ́run nínú náà ni sọ láàyè yìí pé àwọn gbà wípé àwọn wáyé ṣùgbọ́n pé àwọn máa wá kú ọlọ́run máa anákàwọn òjíṣẹ́ ọlọ́wọ́n bá tù yẹn dànù anáwọn ògbélé àwọn farama ọlọ́wọ́n wá ní kí òjíṣẹ́ rẹ̀ Muhammad bin Abdullahi salawatullahi wasalamu alayhi ó sọ fún wa pé à Àwọn àṣẹ́gbẹ́ ìdẹ́yìn ọ̀. Náà náà ṣànà ló ṣúyí ìlmọ̀ ọ̀dá wà náà kí tó bò máa kọ̀ dámò wà á sáàrọ̀ ọ̀rọ̀. Ọlọ́ ní àwọn ọlọ́run ọ̀nà máa ń ṣe ká máa ṣẹ̀mí ọ̀nà ń ṣe bẹ́ẹ̀ pé ká máa lò ṣẹ̀mí láyé ọ̀nà dẹ̀ ṣe bẹ́ẹ̀ pé kí òun tún jí òkú dìde lẹ́yìn ìgbà bá ti kú tán inna nahnu nuhyil mauta wa naktubu ma qaddamu wa atharahum mauta ọ̀wá jí gbogbo òkú pátá dìde ò ẹjá mọ̀ pé ìgbéyìndé wà ò kò parí sáyé yìí ò ìrìnàjò yẹn ò parí sí pé bá ṣe ń lò ṣẹ̀mí yìí ò ìròrí àwọn èèyàn kan wípé wà máa yóò lépóná ilẹ̀ dáhà wọ́n ní ilẹ̀ ni ìròrí àwọn kan nìyẹn o ọlọ́run ní kò rí bẹ́ẹ̀ o òun ọlọ́run bá lòun pa ní òun lòun jí ní wọ́kọ́lù máa ní àyílá àyàtúnà tún yà náà mọ́ àwọn kan ní nínú àwọn ọ̀rọ̀ wọn tí wọ́n sọ nígbà kan sẹ́yìn. Ẹgbọ́ bọ́lá ń ṣe ṣàlàyé àwọn ẹni wọ̀nyí. Wọ́n sọ lẹ́nu ọlọ́run wípé. Wọ́n ní kí kí gan-an kí ló lé tó ìtàn ànábí ọlọ́run wá ń dẹ́rù gbà wá ó kọjá ayé tà ń lò ìgbádùn ayé lásìkọ́ta àjọ ń gbà jù kú lè ṣẹ̀mí kíkẹ́ wá ní wọ́n ní ìgbà ayé lásán náà ló kàn ń gbó wa kankan ń kan àwọn náà wà lónìí gbogbo wà títí yàn ń ṣe fún ọba ìwọ́n máa wòye dìgbà jẹ́ pé kí náà ń sọ yìí náà gbogbo tẹ́ sọ yẹn ti sinọ́ mà náà ẹ̀hẹ́n kí wá ọlọ́run ló sọ kò wọlé títí tí wọ́n. Wàmá yòhùlùkù náà ilà dáhàrù wà máa làwọn bí láàlì tàmí ní ìlú. Ọlọ́run ní gbogbo tí wọ́n sọ yẹn ọ̀rọ̀ tí wọ́n nímọ̀ ń pa ẹni o. Túnrẹ̀ wà ládá wọn sáyé, ń tábádẹ̀ sọ fún ọ nípa yìí náà lọ́gbọ́dọ̀ gbàgbọ́. Ẹni hàn bẹ́ ilá yẹzùn náà. Ọlọ́run ní wọ́n kàn ń rò bẹ́ẹ̀ ni, àwọn kàn ń rò bẹ́ẹ̀ ni, àwọn kàn ń imagine ni so imagination lásán ni. wàyí bá kùtìlá àléhìn àyàtúnà bàjẹ́ náà ti máa kà náà ó ما كان حجتهم إلا أن قالوا ائتوا بآبائنا إن كنتم صادقين. nínú àwọn ọ̀rọ̀ tí àwọn kèfèrí máa ń sọ fún àwọn ànábì ọlọ́run ọlọ́run kan sọ díẹ̀ fún wa nínú Al-Kùránì. kò ṣe kó sínú Al-Kùránì tán àwọn kókókókókókó kan sọ fún ànábì sallallahu alaihi wasallam à sábà ti ń ka àwọn ọ̀rọ̀ ọlọ́run fún wa bàjìnàtẹ́yìn. àwọn anábì ọlọ́run tún ti wáyé rí náà tó bá ti ń sọ fún ọpọ́ ọlọ́run sọ wípé ọlọ́run sọ wípé. máa kánà ṣújà tàwọn. ọlọ́run ni wọ́n ní nǹkan kan tí wọ́n fi ń kanta ọ̀rọ̀ táwọn ọ̀bọ̀ lọ́bì ń sọ fún wọn. ìlà àwọn kan ló ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ wa òjíṣẹ́ ọlọ́run ló rán àbí ẹ̀yà bá wa sọ fọ́lọ̀ ọba ẹ̀yẹn pé tóbi àbá ìnà sọ fún kó sọ fún kó mọ́ bó ṣe máa ṣẹ́ lọ́dẹ̀ àwọn bàbá wa tí wọ́n ti kú ti afẹ́ rí wọn kò sí mímú ṣeré tí kèfèrí fẹ́ mú àfẹ́ẹ̀sìn kan ṣeré lónìí tó fẹ́ tó bí àwọn kèfèrí tàná ṣe mú àwọn ànábẹ̀ ọlọ́run ṣeré ọlọ́run ní ìrìn ànábẹ̀ sọ fún wọn pé wọn ọlọ́run ọba tí máa ń yé ni o lẹ́yìn náà wọn ọlọ́run ọba lọ́ba tí máa ń gbẹ̀mí Ah, gbogbo èrò tí wọ́n rà sọ̀rọ̀ tí wọ́n ń sọ yẹn. Mọ́ ma yìí ní Ó lọ máa ń yé ní ọ̀nà tó máa ń pa ní. Mọ́ ma yẹ jẹ màrùn mú ilá àyà omi máa dè láàárọ̀ ìbà fi. Bákan náà wọ́n tún kó pọ̀ Láàárọ̀ pé sálẹ̀kì àmọ́ ń bẹ ṣá láàárọ̀ ìbà mi tó dẹ̀ rí ìlì ṣá láàárọ̀ ìbà mi Allah ní kò tún sàbí ṣùgbọ́n àlìkí àmọ́ ń bọ̀ wà láàkí iná kí sàrọ̀ náà sí láyà ìlàmú torí tí ò bá sí àlìkí àmọ́ tí ò bá sí gbéǹde tí ò bá sí pọ́lọ́ ṣe máa sọ ní kálukúlẹ̀sán tá àgbáyé ṣe gbogbo táwọn èèyàn ń dá lára láyé àṣégbé ní ìbá máa já sí Ọlọ́run ṣe wọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ́ ni. Wàlákínà ti sọ́rọ̀ náà sí láyá ìlàmú. Wàlákínà ìdámítínà toríkìnà. Wàlákínà ìdámítínà toríkìnà. Tó bá yẹ tó pé tàbá ti kú, kò sí ìgbéǹde, kò sí nǹkan kan mọ́, ti dára ni ẹ. Wàlákínà ìdámítínà toríkìnà. Tó bá yẹ pé ikú ni òní tí ó fẹ́ jẹ́ ẹ́ndì ìgbésí ayé wa láàgbé. Làjánà lè máa ó lò rọ́hàdákò lè àìjì. Ikú tà ń kú yẹn, ìsinmi ni bá máa jẹ́ fún gbogbo ẹni tó ń ṣẹ̀mí, ó ti kú àbí dẹ̀lọ sí mi. Wàlákìnnà ìdá mi ti náà bùrìn ti ah, náà ṣùgbọ́n tó wà lẹ́yìn ẹ̀fà jẹjẹ lọ o. wàlẹ́ akínná ìdààmì tìǹà bọ̀ ìfìnà. lẹ́yìn ìgbà tá a bá kú tán ìgbéǹde sì ń bẹ o. ìdààmì tìǹà bọ̀ ìfìnà. wọ́n sì máa kí á mọ̀. wọ́n ti alùbádàdà àǹtò lè ونزع البعد bákan náà àwọn ọmọ wa ṣe béèrè lọ́wọ́ ní kálukú wa báadàdà yà ní báadàlmọ́ọ̀tì báadàlbáàtì lẹ́yìn ìgbéǹde yẹn in tó kàn lẹ́yìn ẹ̀ òun náà ní ṣíṣe a ní wọ́n ló nílé ìbáwọ̀ ló ṣe jẹ́ tí ẹ̀. gbogbo tó ní láyé rẹ̀ ìbáwọ̀ ló ṣe jẹ́ tí ẹ̀. ẹni yìí nígbà tó fi wà láyé oṣù nǹkan báyìí fún oníkàlùkù náà ti ẹ̀bẹ̀rẹ̀ sí kà ní wà máa kà bòròbòrò ọjọ́ tí ò kìí ṣe pínyàn lè rọgbọ́n dá láti fi kọ́fà ara ẹni ó lè kọ́fà rẹ̀ ń jọ̀gbọ́dà lè kíyàmà ìyá ọmọ tó bẹ̀lẹ̀ sàárọ̀ ìrù. Tí a bá rántí pálì kíyàmà ń bẹ ló fi wà nínú àwọn ìnígbàgbọ́ tó fi máa ń jẹ́ kéèyàn mọ ohun tó kàn tó yẹ kó ń mójútó. Ẹni tó bá ti nígbàgbọ́ nípa ọjọ́ kẹyìn, aṣọ́ra ṣe tó fẹ́ ṣe láyé. ولله ملك السماوات والأرض ويوم تقوم الساعة يومئذ يخسر المبتلون آه أجاب القيامة Ayọ́ ma jẹ́ kó mọ̀ sáà. Ọlọ́run ní ọjọ́ tí gbèǹde máa wáyé. Yàwó máa yìí bí ìyá sàrò lè mọ̀ bẹ̀ pín lóòó. Ó ní ọjọ́ náà gbogbo àwọn òbílẹ̀ jẹ́ àlìmọ́bọ̀tẹ̀ ìlú náà, àwọn òbílẹ̀ jẹ́ àwọn apààyàn, àwọn olè, àwọn ọlọ́mọ. Ọlọ́run ní lọ́jọ́ náà gbogbo àwọn kí á mọ̀. Wàtàrọ́ kúlẹ̀ ó أمة تدعى إلى كتابها الله أكبر اليوم تجزون ما كنتم تعملون ọlọ́ ní jọ́nà gbogbo àwọn èèyàn fọ́ kákàkiri báyìí. àtàrà kúlẹ̀ ọmọ ti ń jà bíyà. kílẹ̀ ní kálukú wá káàkiri kó wá fẹ́ wo rìsọ́ọ̀tì iṣẹ́ ẹ̀ ni o. àtàrà kúlẹ̀ ọmọ ti ń jà bíyà. ẹ̀rọ àwọn kan wá parujọ síbẹ̀ yẹn ẹ̀rọ àwọn kan wá parujọ síbí bọ́nà ìsájú wà. Kúlù bẹ́ ṣẹlẹ̀ lónìí. Kúlù mọ́tí túdẹ̀ àìlá kìtàbí ha. Ìyàwó níyàwó tó kì mọ́lẹ̀ tó bá ládọ́ṣepọ̀ wà lọ rírí ìsọ́jì alálùkìyàmà. Kúlù mọ́tí túdẹ̀ àìlá kìtàbí ha. Nǹkan ní nǹkan eléyìí tó lọ lọ́wọ́gbà tó bá lọ́wọ́ rẹ̀ wà rírí ìsọ́jì alálùkìyàmà qiyama. Kullu ummatin tud'a ila kitabiha. Ẹ̀tọ́ ẹbí tí wọ́n nìkan rà kàkà ní tó dánìkan gbẹ́sẹ̀ lé tó bá dá alìkìyàmà wà rí sọ tiẹ̀. Kullu ummatin tud'a ila kitabiha. Àwọn irin onírin tó kó tó tà fún bọ́lábọ́lá tó bá dá alìkìyàmà wà rí sọ tẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. Kullu ummatin Eh, àwọn bá dẹ̀ ti gbọ́ láyé ìṣẹ́jú mélòó ní gbádùn ayé ìtàwọn wá fi kó bá dẹ̀ náà là ń fún náà tó farun wájú tó ti mẹ́tọ̀ gbẹ́sẹ̀ lùyàn ní jìbìtì tí nǹkan pọ̀ wá àti pọ̀ tó rò pé wọ́n smart tó mú nǹkan ti fi tó dárúmọ lójú tó wá fi kún ti ẹ̀ ó ma ní kó lọ́bẹ̀ kankan kò máa síbi tó ń kó nǹkan ìgbà ìwọ̀n náà wó sí? àwọn owó èrú tó ń rí dúkìá onídúkìá tó ń ta nǹkan ní ẹ̀kan tó ń dàpọ̀ mọ́ ti àwọn tó fi ń tọ́ ló ṣe rí lára àwọn ọmọ yẹn ṣe wọ́n kó wà ló ń kó haram tí wọ́n fi ń tán àwọn tí ẹ tí wọ́n fi ń gbọ́gbọ́ sí ayé ẹ̀. iná ọ̀dùnú balẹ̀ tí kọ́dámúta kò fi bá ti ń kọ́ntánà sí àá lámìyànsá lọ́rọ̀ إن كنت ناسيها لم ينسها الله Sẹ́rí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó ní kálukúrò pọ̀ ti ṣe, òun ti gbàgbé ẹ̀, ó ti lọ. Ọ̀tọ̀nù balẹ̀ sí. Àwọn tí ẹkùn tó bá díjọ́ gbé dàrí kíámà pàápàá tó bá fi ń hàn ẹni wọ́n náà ẹ̀ṣẹ̀ máa rántí pé ah, ó tọ́ ni, ó tọ́ ni, ó tọ́ ni. Ọ̀tọ̀nù balẹ̀ sí kọ́dámùtà kò ti bá. Gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ sẹ́yìn tó ti ṣe tipẹ́tipẹ́ ìwà àbàjẹ́ tó ti rù tó òtúbá. Kò ti bá. Ó òtúbá tó ti ń ṣe mí ìlé kájẹ̀ ló túbà ní ọ̀rẹ́ ìbá fúyẹ́ ó tún ṣe bí ilé ni. gbogbo ẹ̀ pátánà ti wà lákọọ́lẹ̀ o. ikú dáná sí àlàmìyà ọ̀sàlọ́gbò. ó ṣeé ṣe kí wọ́n ti gbàgbé. ikú dáná sí àlàmìyà ọ̀sàlọ́gbò. tí wọ́n bá gbàgbé má gbàgbé pọ́lọ́ ọba tiwa kì í ṣòpò nù o kì í ṣọba tí ń gbàgbé o. wà á máa jà wá wà á máa jà wá búkà wà á sọ̀rọ̀ rọ̀ sọ̀rọ̀ Ó ti ń fẹ́ ṣe béèrè lọ́wọ́ ẹ lónìí ìwọ tó ń gbọ́ mi. Wọ́n máa jà wá búkà. Kí ni ètò wo ló fẹ́ fi wájú ọlọ́run bá rẹ̀ gan lọ́jọ́ gbọ́dọ̀ kí a mọ̀? Kí ló fẹ́ sọ ṣó lẹ́nu ọ̀rọ̀ ṣá? Wọ́n máa jà búkà. Kí ni tó fẹ́ sọ lọ́rọ̀ kò sí pé mo mọ̀ ọ̀rọ̀ tí mo ti mọ́ yí máa gbé ọ̀rọ̀ yẹn àwọn èèyàn máa kọ́ra wọn lẹ́jọ́ àwọn èèyàn jẹ́ alábòsí púpọ̀ láyé tí èèyàn bá hùwà bàjẹ́ àwọn kádẹ̀ máa kọ́ níbo ṣe máa gbé ẹjọ́ yẹn tó fi máa fífọ́ ẹ̀ tó fi máa jàre tó dẹ̀ ti jẹ̀lí

Ah, iná ọlọ́run wọn náà rúbá ìzàdá wà lẹ́hàkìmọ́lá iná yẹn ìṣe ló fẹ́ yín kẹ̀kẹ́ báyìí tó rí tí àwọn tó fẹ́ jó kó má jẹ́ mi àtẹ́yìn kí ìfàrọ̀ ìwàlẹ́hàkìmọ́lá ẹni tẹ̀fẹ́ dájọ́ náà tàlìjẹ́ náà lọ́lọ́run Wàdánàrù bá rí zàdán wà ní ṣàwádájọ́ ayé yìí. Kì í ṣàwádájọ́ ayé o. Wọ́n lè ha kì mọ́ lọ́dọ̀. Ọlọ́run fọ́ra ara rẹ̀ ní. Wọ́n lọ́rùn bá rí zàdán wà lè ha kì mọ́ lọ́dọ̀. Ẹ máa rántí ọjọ́ náà já ṣiṣẹ́ kalẹ̀ dé. Kì mọ́

ẹ̀mí àbá kú lónìí ó ti parí náà nìyẹn ẹ̀yẹ́ ti dálẹ̀ lọ ìyí tó máa wúlò fún ẹlẹ́sìn ẹ̀ láfí sọ mẹ́ pé ohun tí ò ní jẹ́ kó rẹ́sìn ẹ̀ ṣe yanjú ni kó yàgò fún owó tó máa bẹ̀sìn ẹ jẹ́mọ́ ẹ fún ẹ̀sìn yẹn gángan àbí kò mójútó. yá já ìrọ̀rùn bí lè máa fi àyíǹda kò lè wá tẹ̀lé. àfáà ni mo pèrè tó ń fi ẹ̀ṣẹ̀ ṣe fàárí. àyíǹda kò lè wá tẹ̀lé. à ń gbà tó dánù kan wàá mi kan ló bá tún bẹ̀rẹ̀ sí iṣẹ́ lọ. àyíǹda kò lè wá tẹ̀lé. obìnrin tí kì í ṣe ìyàwó rẹ̀ fọ́ kọ́lọ́nù tí wọ́n fídíò ara yín. yá já ìrọ̀rùn sórí tébù báyìí náà tó wá ń yà tó wá ń ṣakọ́. Ẹ̀rọ ọmọbìnrin ẹ lórí TikTok ẹwo tó kó sọ́rùn láìpẹ́ ìtó mà. Fàmà alẹ́mú tàbí

ọdípa obìnrin ló wà pẹ̀lú ànábì ànábì dá ọdún rí lẹ́sẹ̀kẹsẹ̀ dípé aláàrísílẹ̀ ìkùnmà ẹdúrú ẹdúrú ẹdúrú ẹdúrú mi tẹ́dí ẹwà ẹpadà wá tó wá ń sọ fún pé lágbájá ló wà lẹ́gbẹ̀ẹ́ ni o ni pé Ìlàmàta àǹtà fílàwé wà fílàìbí. Ìwọ́n náà ń kọ́ kí ló lọ ṣe mi tó wà yẹn. Ìlàmàta àǹtà. Jẹ́ káyé mọ́ tó ń ṣe fi hàn yàn. Ìlàmàta àǹtà. Tó bá nípa

tó fi gbogbo ayé ẹṣeré tó fi ṣàwàdà tó fi ń ṣe ìranù tí ò lẹ́sàn. Bàbá àti dáàrù kàbí máa yá àlàmí lọ. Ó lásìkò ó lásìkò tó fi ń ṣàkàrò lásìkò tó fi ń tìláwà ó lásìkò tó fi ń kẹ́kọ̀ọ́ tó fi ń gbọ́wà sí. Gbogbo àsìkò báyìí ránu ni. Fìlàwé wa fìlà ìbí. Wọ́n náà wá bẹ̀rẹ̀ sí àkáǹtì bó ṣe lu ayé ẹ láti bàtó ti bẹ̀rẹ̀ dì sí. Màmá àti dáadáa. Bẹ̀rẹ̀ sí ronú bẹ̀rẹ̀ sí ronú pé dáadáa mélòó ló gbáyé ṣe. Ìlàmà dáadáa. Kọ́ ààrẹ fúnra rẹ̀. Fi ìlàwí wàbí láàrin owó tó ní láyé kọ́ ààrẹ ibi tó ná sí mélòó nínú ló fi ṣẹ̀sí mélòó ló fi ṣẹ̀sí ìlàmàtà àǹtà ó yá àlàáfíà tọ́lọ́ fèmí àjẹ́ ká bẹ̀rẹ̀ sí bèèrè lọ ara wa pé báwo ṣe lòó ilẹ̀ àmàtà àǹtà. Gbogbo nǹkan yìí náà yẹ ká bẹ̀rẹ̀ sí ronú sí kí kó wá lẹ̀ jáwọ́. Ìyàwó fi ilà ìbí fama àti sáàrù kàbí máa yá ẹ̀là mọ́ ńláàbò. Béèyàn bá ti ẹ̀fẹ́ rojọ́ tó tí máa ń pera rẹ̀ léèyàn kéèyàn

وكل شيء أحصيناه في إمام مبين ọlọ́run fi dá wa lójú nínú àyà yìí pé ohun ọlọ́run bá lòun máa ń yí òkú lẹ́yìn ìgbàtà ti kú tán yíyẹ yìí dẹ̀rẹ̀ ọ̀nà méjì ló pín sí àkọ́kọ́ náà gbàtà bá dénú sàárè táwọn ẹbí ti lọ ọlọ́run bá máa dá ẹ̀mí padà sára òkú yẹn anábì sallallahu alaihi wasallam ń pín ó ní òkú yà máa wá gbọ́ a máa gbọ́ ìrò ẹsẹ̀ àwọn èèyàn rẹ̀ bí wọ́n ṣe ń jáde lọ nínú tẹ́ níbi tí wọ́n sin sí àdẹ̀tí sọ fún wa náà wípé kí gbogbo mùsùlùmí ká mójútó abala yìí dáadáa ìtẹ́ là ń sìnkú sí o kì í ṣe lé o ọgbà àwọn òkú tí wọ́n sin sínú ilé kàkàkiri yìí nílẹ̀ Yorùbá àti láwọn ìlú tí wọ́n ti ń ṣerú ẹ̀ ìwà bàjẹ́ ìwàkiwà ìwà burúkú ni o

níbi tó yẹ kó ti máa gbàdúrà lẹ́nu gbogbo àwọn mùsùlùmí tó bá ń dé tẹ́ lójoojúmọ́ ẹ̀fún wọ́n lẹ̀ sílẹ̀ ẹ̀kan lọ́dún lẹ́lẹ́ ìrántí rẹ̀ ẹ̀tún fẹ́ rántí ẹ̀ náà dáadáa lẹ̀ fi rántí ẹ̀ sílẹ̀ ẹ̀ndínkàrà ẹ̀ńpẹ̀rán àbáǹkáyà sí gbogbo àwọn kan tí èyí pìlẹ̀ ìyá àkọ́kọ́ tàbá wo àwọn jẹ́ ní ìyà tẹ́yìn gbé sílé tí ẹ wà láàárín ibi tó ti ń jẹ́ ìyà lọ́hùn ẹwà gbóòkú kèfèrí sílé ẹni grama ni grapa ni ẹ̀nà wá ń fẹ́ wá ń fara káṣáyà níbi tí ẹkọ́ ń wà lọ́n lọ fèsì ẹjọ́ ti ẹmi tó níbi tẹ́ẹ̀kẹ́ gbé lọ ìtójẹ́ ní ìkẹ́ ẹ̀dìlé rẹ̀ sí sáàrin àdúgbò ìtójẹ́ ẹran ọ̀yà ẹ̀fìlẹ̀ ẹ̀nà ẹ̀yàbọ̀ rẹ̀ sílé lọ́dọ̀ yìí tàbá fojú ẹ̀sì wo lọ́nà tó pọ̀ rẹpẹtẹ bákan náà Sàárè kí ṣe ń tàn rẹ pa. Inna al-abida idha wudi'a fi qabrihi wa tawalla anhu ashabuhu wa innahu la yasma'u qur'ana 'alihim. Wọ́n bọ̀ mi hadith yẹn kí mi nígbàtọ́bá wá rẹ pàwọn ìyá tó ma wá jókòó sórí ẹ̀ sùn sórí ẹ̀ kódà ọdẹ àárín ládúgbò náà kó bọ́ síbẹ̀ àtún sùn látún mú tí ń bẹ̀ àwọn ọmọ kọmọ àdúgbò àwọn náà tún ṣeré lálẹ́ títí tí nígbà mí wọ́n tún mọ́ra wọn a tún máa bára wọn ṣe ṣìná lórí sàárè ìyá tiẹ̀ sàárè bàbá tiẹ̀ ṣófẹ́ lọ tí wọ́n kó máa ṣọ ni àmì àtún táìsì ẹ̀

àwọn mẹ́tẹ̀ tó faná síbi sáré àtúkọ́ ẹ̀ṣọ́bù gbogbo ilé ya burú ńlá kan ni iná àwọn burú mi tó tún tẹ̀lé báwo ní ó ẹṣe pọ̀ tó ilẹ̀ mélòó nílẹ̀ tó kọ́lé sí food plot ó ní standard food plot ní wá wo bílẹ̀ ṣe jámọ́ra wọn orí ilẹ̀ tó kọ́lé sí orí ẹ̀ náà ló ṣe sọ́kèwé sí orí ilẹ̀ kan ṣe náà ló ṣe kọ̀ǹgá sí àbíbọ́ orílẹ̀ kan ṣe náà ló tún sìnkú sí oríṣiríṣi àwọn àrùn tá ń kó bára wa ìṣòro sọ́kèwé ní àwọn ìlú tó advance central sọ́kèwé ni wọ́n ń lò èyàn kan ṣẹ̀gbọ̀n sẹ́lẹ̀ yẹn flush kò sí pé sọ́kèwé mi kún bẹ́ẹ̀ ṣe flush yẹn ó ti pipe yẹn mọ́ra wọn káàkiri ó central wọn lọ́hun ni àwọn alọ́dọ̀ tí wá ń bí

ẹni tẹ́ lọ ń jù òkú inú yẹn ìwọ pẹ̀lẹ́ o ìwọ tó fẹ́ yẹ òkú ìyá rẹ jẹ ìwọ tó fẹ́ yẹ òkú bàbá rẹ jẹ ìwọ tó fẹ́ sún jẹ pẹ̀lẹ́ o òdodo ọ̀rọ̀ tá à ń sọ fún ẹ tára ń ní ẹ̀yìn níjọ́ tó bá kú ojú rẹ̀ Allah ànábì sọ̀rọ̀ sára ń tẹ́ bá ti gbókú sínú sáré lọ ó ní a máa gbọ́ ìrù ẹsẹ̀ àwọn ará alé rẹ̀ bí wọ́n ń lọ àtàhùnmá làkà ní. ọlọ́run ti dẹ́mi padà sí lára nìyẹn ẹ̀yìn ti gbé ti lọ kódà kẹ sáré padà wápẹ́ ọjọ́ ti máa dẹ́mi padà sí lára báyìí sí ẹ̀lẹ̀ bá kọjú òkú bẹ́ẹ̀ gbé síbẹ̀ lọ arábìnrin tó wá kàn lẹ́yìn pọ́lọ́n ti jẹ́ ìmìnà pàdà sí lára ẹ̀ mọ́láàkù méjì máa wá dí àmàlẹ́kà méjì náà àmàlẹ́kà ọlọ́run àwọn méjèèjì ọlọ́run wá ní kí wọ́n mú jókòó àwọn méjèèjì kí ni tó ma ń pa ẹnìkan tí ń jẹ́ Muhammad sallallahu alaihi wasallam. Fàyàkúrò. Ìbéèrè inú sáré rẹ̀ o. Wọ́n náà dẹ̀ máa dáhùn. Ashhadu annahu abdullahi wa rasuluhu. Tó bá jẹ́ Mùsùlùmí lòkú yẹn tó yẹ́ tó sílẹ̀ tó gbà fọ́lọ́run láyé tó tẹ̀lé ánìmì sọ̀rọ̀. A ní mo gbà, mo gbà pẹ̀lú ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ọba ni. Wọ́n tún wá sọ fún pé. Unzur ila maq'adika minan nari abdalaka Allahu bihi maq'adan minal jannati. Ọlọ́run ní kàwọn alẹ́kàn wá sọ ń kó yá máa wò ibi tó yẹ

Wáàbí náà, sọ fún kójọ́ sí rí. Òwọ́n náà rẹ̀ rí pé, "Ah, Ọlọ́run ó ṣe o, dúpẹ́ o." Ah, ibi tí wọ́n lọ rí, àti inú sàárẹ̀ ni ẹ ti máa máa rí bí tó fẹ́ dé sí nílà ìjẹ́nà. Wọ́n á máa lè bá ń bèèrè lọ́wọ́ ti ẹ̀yí pé báyìí ọmọ olùláàdìrí kí ló mọ̀ nípa tó Muhammad yà á ní láàdìrí iyọ̀ mọ̀ kóńtù ákùnrin àwọn ọmọ ẹ̀ náà tún blọ́ọ̀kù ò tún jẹ́ kí wọ́n gbọ́ wà tuntun náà ò jẹ́ kí wọ́n ṣe plan tó bá ti rí pé ń bá wọn mùsùlùmí ṣọ̀rẹ́ báyìí wá bẹ̀rẹ̀ wọ́n nu ẹ̀ mi ò fẹ́ rí ẹ̀ pẹ̀lú bọ́yẹn mọ́ mi ò fẹ́rẹ̀ pẹ̀lú lé nìyẹn o. kọ́ńtùlá àdèrí. tí wọ́n bá ti ṣẹ̀ṣẹ̀ orí ibùdó jẹ́ kó o ṣoríire. kọ́ńtùlá àdèrí. má yí ọmọ yìí jẹ́ tí wọ́n bá ń tijú ọ̀gá rẹ tó ń tijú ọkọ rẹ tó ń tijú àwọn èèyàn rẹ kan tó ń sọ pé àwọn àdájì gbọ́dọ̀ gbọ́pọ̀ tí ń kírun mọ́mí gbọ́dọ̀ gbọ́pọ̀ tí ń kírun mọ́mí kẹjọ gba lọ́yà tó máa bá ọlẹ́jọ́ jẹ́ o ẹni tó ń wá ya kẹfẹ́ rí ọ̀yọ̀kúlù láti rí anime anime mẹ́ntẹ́ ń sọ ẹmọ ọmọ jẹ́jọ ẹwà fi ń gbáwòrán ẹ̀sáyé ẹ ń pèlá anábì sọ́lọ̀sọ́lọ̀mà ọmọ ẹ anábì lọ́dà burúkú lójú àwọn ọmọ yìí tọ́wọ́ sọ pé prophet muhammad yẹn ẹwà sọ pé òun ni tó máa ń mú dàdá ní tó máa ń pààyàn yẹn jẹ́ ní tẹ́ ń sọ nìyẹn <laughs> allah akbar

Anábì sọ̀rọ̀ sáà ni wọ́n wá sọ fún àwọn màlíkà méjì wá sọ fún. Ládàrọ̀ ìta wà látàlẹ̀ ìta. A ní kọ̀, kò sí tàbí ṣùgbọ́n fún ẹ lónìí. Ládàrọ̀ Kò sí bí tó mẹ́gbà, kò sí tó mẹ́ ṣe ọ̀rọ̀ ti bọ̀ ibi tí a ti ń ṣe ẹ̀sìnkọ́ ló wà yìí ibi tí a ti bẹ̀rẹ̀ gbádà bí a ní. tó ma yóò ti rọ́pù bí bí ti rọ́pù ti mí ní àdídí torí bàtà bẹ̀ ìnà òdún lẹ́yìn. ìyá bẹ̀rẹ̀ ìyá bẹ̀rẹ̀ rí lẹ́sẹ̀kẹsẹ̀. anábì sọ̀rọ̀ sáà àwọn àlékà bẹ̀rẹ̀ sí kó ń pankẹ́rẹ́. ẹgbà tó máa jẹ kì í ṣe ẹgbà tá a fi ń nọmọ láyé o. yóò ti rọ́pù bí mi tó rọ́pù ti mí ní àdídí. àwọn òbí òdúrọ iná tó yẹ pé irin ni ẹ̀bí sledgehammer lápẹẹrẹ alábìsọ̀rọ̀sọ̀ bẹ̀rẹ̀ sí lámọ́ lórí báyìí sọ́rìbàdá gbẹ̀wò. Fọ́yẹ́sí ṣúfọ́ ìhàdáwọ́. Ó láwọn gbogbo pariwo. Yẹ̀sí máa wà máa yẹ̀ lè yẹ̀yẹ̀ lápapọ̀ lẹ́yìn. Kódà wọ́n fọ́yàn létí lásán láyé pẹ̀lú àwọn àtẹ́wọ́ tó ti yí. Ẹnìyàn pò yìí báyìí, etí àkọ́kọ́ di lọ́nà. Kódà lè láǹdẹ̀sọ̀ tútù.

يسمعها ما يليه إلا الثقلين alábìnrin gbogbo nǹkan pátá tó wà láwọ̀rọ̀wọ́ tó níyà ní kápá ló máa gbọ́ gbígbé èyẹ ṣe dún àfi àwọn èèyàn àtàlìjọ nínìkan àwọn èèyàn àtàlìjọ nínìkan là ní gbọ́ sọ pé ká ní pé bá gbọ́ ohun tí ọlọ́run irú ìyà tí wọ́n ń jẹ ẹ̀yin tẹ́ wà láyé onílé sùn ó ní bí ẹrẹ kó máṣọ́kó ló ń ṣe pàtí tó bá mọ ipò tí ìyá rẹ wà tó bá mọ ipò tí bàbá rẹ wà kódà kò tí ẹ̀jẹ̀ lásán kọ́ọ̀kan tí ẹ̀rí pé ìyá ló ti wú yìí tí gbogbo wọ́n tún wá lọ bó mọ́lẹ̀ báwo lè bá ṣe rí

kò síbi tí ó lè yọra sí obìnrin mi náà gọ́ ó bàjẹ́ ẹbá ti rú lẹ́gbẹ́ ọ̀nà báyìí a ṣẹ̀ṣẹ̀ jẹ́ alámùkàlà ẹ̀sọ̀mọ̀tán pẹ̀lú alámùkàlà ẹn tó bá gbábúlé ló lè mọ́ ẹ́ àwọn bí igi katapọ́tì yẹn ẹ̀ tó bá ti ṣe báyìí adẹ̀bẹ̀rẹ̀ sí tọ̀ lóòrò àìrùwà bàjẹ́ òrè ìyàwó lé ìwọ́n ṣe gọ́ ó ṣe yọ̀bùn báyìí ó ṣe ẹlẹ́dẹ̀ ó ṣe ẹranko báyìí ó ṣe nítìjú báyìí gbogbo ọ̀rọ̀ àwọn eléyà náà bí ní bá eléyà ṣe rí yẹn. ahadùhù máa fàkánà yamushi ìbìnàmì máa wà màlẹ̀ àkàrù fàkánà láyé zẹ́jìrò mẹ́mbà òlì yìí. ó ṣára bá ní ẹni ẹlẹ́ẹ̀kejì yẹn ẹni tẹ́ pé kì í bọ́ra rẹ̀ láti rí tó bá ń tọ̀ àwọn àrùn àwọn ohun tó dẹ̀ ìtọ̀yẹ náà tún ta sí wọn náà lára mi tó wà torí ẹ̀ tó bá fẹ́ tọ̀ farapamọ́ síbi tó sìn mákàn dúró ń ta gbangba ìmọ̀ bẹ́ẹ̀ lèmi ọ̀ṣẹ́ ní tìjú kítọ̀ mọ́ ẹlòmí ìbalẹ̀ báyìí mi tọ́lọ́ ń fún ẹlòmí ní ẹ̀bù tìjú dé ìtọ́yẹ ti báńlẹ̀ gan káwọn yẹn tó bá ní tìjú nìyẹn ẹlòmí gẹ̀rẹ̀ rọ́wà nínú bọ́ọ̀sì wọ́n travel wọn lọ báyìí ẹ dúró afẹ́ pak bọ́ọ̀sì páàkì tẹ̀ páàkì báyìí àfíyà ní títì ìbẹ̀rẹ̀ náà àtúnwá sọ́bá ẹranko ẹlẹ́dẹ̀ aláìnítìjú àṣà. Gánálà yẹ́sẹ̀ bí omi bá ò lè ṣe. Ẹni àwọn kọ́kọ́ tánà bí sọ nínú àwọn méjì yẹn. Gánà yẹ mo ṣe gbìnà mi máa ti. Arábìnrin yẹn lolófófó olófófó àdúgbò. Ṣèké ṣáájò. Arábìnrin ó ní ìyẹn náà ń jẹ́ ìyàlọ́wọ́ náà sáré ni o. Ọlá tó tẹ́rín kó láàfin màhí. Ọkùnrin mi, ó ya ó ya ògbólógbó nínú àmì bọ̀. ẹ̀ẹ́rọ kó bóyá ẹ̀ẹ́rọ ó gbajúmọ̀ ṣe ó gbajúmọ̀ òwe ó gbajúmọ̀ tó ń ṣe ní rọ́ ni ó bó ṣe máa máa rí tó kan báyìí ọ̀nà ti mi ó ní ní ìyàwó mi gbogbo tó ń ni ẹ̀ ń ó ti bọ́ sí ó ti kúrò jáfù tó ṣe yàyà kí ya báyìí báwọn ni wọ́n ṣe fẹ́ parí ayé ẹ̀ wọ́n ti mẹ́ níbi wọ́n ti mẹ́ lọ́hun yẹn wọ́n ti mẹ́ kàkàkiri ipò وليه بكيده فاق النساء ká máa gbàgbé ibi tá a ti ń bọ̀. àwọn méjèèjì yẹn nà náà bí wá já ewé sórí sàárì wọn pé títí dìgbà tẹ́wé máa fi tu tó máa fi gbẹ kọ́lọ̀ ń jọ òun fi jí rẹ̀ fún ọlọ́dọ̀ ọlọ́run tí ráà náà bí ni òun fi dé ọlọ́run kíyà àwọn kọ́ bá mi pàṣẹ pé kíyà àwọn stọ́ọ̀pù náà

ibi tó ti ṣe àgbọ́yé àwọn fi eré sìnkú Yorùbá nìyẹn o àwọn ti rí ọ̀gẹ̀dẹ̀ ewé kìíní kan kódà tó bá rí gbà mí wọn ní ṣùgbọ́n ewé ẹ kéré wá ní <laughs> ah, àìmọ̀kọ́ pọ̀ gan tẹ́lá wà ń bọ́ omi tó ti jẹ́ pé èrò pọ̀ lórí òkú àwọn àrẹgbẹ́ dúná wà ń bẹ̀ wá ń kílèmù pé èèyàn wà ní èèyàn wà ní ẹwọ́n wà ní ẹjẹ́ máa ń kílèmù òkú ní òkú wà ní òkú pítọ̀ ẹgbà tó kú náà kú ti sàsọtẹ́lẹ̀ pé àwọn alágbádá ni kí wọ́n mójú tó sì kú mi tó ti jẹ́ gbogbo ayélò náà bá ṣe ìtàbá lè ṣe náà máa ṣe o àbí ìtàbá lè ṣe bẹ̀rẹ̀ náà máa ṣe àti níbi òkú rí tí wọ́n ti ní kọ́ gbòkú síta padà lẹ́yìn tó ti gbòkú sínú sáré adẹ̀ni ọkọ̀ gbé síta padà majority nínú fámílì nínú ọmọ ìyá ni wọ́n ló jẹ́jẹ́ ọmọ tó ń

ṣùgbọ́n ká wá pé wọ ọmọ ìyá òun láti wá dúró tọmọ ìyá wa yìí nígbàtà wá rí pé ẹsẹ̀ títí wá fọ lójú pátápátá tọ́ ẹlẹ́jọ jẹ́ aburú gan lára àwọn èèyàn tí wọ́n ń ṣe látara ìfẹ́ ti ọlọ́wọ́ bá ní àwọn tún yí òkú padà a tínú ìṣẹ̀ ní kan ìrìnàjò kan ní tínú lẹ́yìn sínú sàárò tó wá kùtà alkiyama ìyẹn níjọ́ gbé ìdé sí gbogbogbò àà ànọ́lẹ̀ ọjà nínú sàárè ọjọ́ ọjà gangan alkiyama ọjà kọ̀lá onínú sàárè alkiyama gangan ni ojú iṣẹ́ káì ẹmọ bí gbàtẹ́sẹ̀ pé ta pàdé ní níjọ́ ọdún

tọ́rọ àwọn àti dìdàkudà wá ti ṣì àfi bí ìgbàtà ẹni tó wà responsible tó gbájúmọ́ṣẹ́ tó jù ẹ̀tù ìta rẹ̀ balẹ̀ tó ń sin lọ́run tó dẹ̀ ń ṣe ìsìn lọ tó dẹ̀ gbájúmọ́ṣẹ́ tó gbájúmọ́ bùkátà rẹ̀ tó wá pàdé pọ̀ pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀ tó ti jọ lọ sí skúù tí yẹn ti mú ah, ah, roko azaki ẹ̀ẹ́ eh, eh, eh, mi ọmọ ilé ó ma mẹ́kà ìwọ́kẹ̀ jẹ́ ajọ́lọ́jọ́lọ́ sí ajọ́lọ́ságún bí adé àwọn àpá mímọ̀ ẹ̀ mímọ̀ ẹ̀ àìmí nínú àjàyí á àjàyí wo ni ẹ̀ sájọ́ máa ń gbábọ̀lù àjàyí ni àjàyí ni àìmí ni àìmíràn ni ẹ́ àjàyí ti dìdagúdà ó dẹ̀ ṣìdá dùrọ̀sáàkì mọ̀

وكل شيء أحصيناه في إمام مبين ọ̀rọ̀ ní ìtorí pé bí tí gbogbo yẹn gbogbo nǹkan yẹn sọ sọ ó ti wà níbi tí ó lè sọnù tí kankan ò lè sí dọ́kúmẹ́ntì tí ó lè fàyà ní iná ò lè jó àkóbá ṣe wà yìí náà bí a bá ṣe WhatsApp ẹ̀ ó ṣe ṣe kí fóònù ní oríṣìíríṣìí kan lélè ṣe á ní ó yá lọ fi sórí ìmèlì ẹ ẹgbìyàn tí tó tún lè ṣàkóbá fún ẹ̀rí pé ó tún gbàgbé pásọ̀dì ìmèlì ẹ nǹkan sì lè ṣe láyé náà ṣùgbọ́n bí kan sèfù ju bí kan lọ gidi gan ìyẹn ni ìmọ̀ọ́mú mọ̀bí láhìl mahfuz nìyẹn ibi tí ọlọ́run bá ní kí gbogbo tá a gbáyé ṣe pátá ibi tí gbogbo ẹ̀ sọ pamọ́ sí kò sí pé ẹ̀mí eh, ìmọ̀ ẹ̀wọ̀pá àwọn náà ní ìsìn gbogbo tá ń kà láyé náà rí ta fi ń dọkumẹ́ntì gbogbo nǹkan sínú system àtúpẹ̀ òkè óyá mo nídi statement of account ní tọdún mẹ́rin sẹ́yìn adẹ̀rọ alábẹ́ ẹ̀wò láti mọ́ǹtì wo ẹbá mi ti January ọdún báyìí títí di March 15 ọdẹ̀ print ẹ̀ jáde fún ẹ gbogbo ẹni tó sanwó wọlé fún ẹ ẹni tí wọ́n náà sanwó wọlé fún ẹ ẹ̀rẹ̀mí wà tó ń jẹ́ tó bá gba statement of account ẹlòmí ìgbà tó bá kú tán táwọn ọmọ rẹ̀ lẹ́tọ̀ọ́sá káńtì ẹ̀ ńgbà tí wọ́n ṣe gbogbo òwe tó yẹ kí wọ́n wá rí pé subhanallah gbogbo mrs lágbájá àṣẹ dáàdì tiẹ̀ tó fowó ṣe nǹkan báyìí nígbà báyìí àṣírí kan máa tú láyé táyé wá kéré lẹ́gbẹ̀ẹ́ tàlẹ̀kẹ́yàmọ̀ ẹlòmíì tún ti gbélé lónìí sọ pé ẹ̀ẹ́n òkè òun tẹ̀ ní wọn ní ṣe transfer mọ́ wọn gba káàṣì jáde ni gbájáde báwọn ọmọ ìwọ̀n bá mọ̀ láyé àṣírí àtúlọ́rùn ọlọ́bá ní gbogbo ẹ̀tù alákọọ́lẹ̀ mi tí gbogbo ẹwà o وَاضْرِبْ لَهُم ah, rí o إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون أراني سبب يسكى بفوا Bámi tún fi ilé iná hàn wọ́n ṣàlàyé rẹ̀ fún wa. Àbálẹ̀ kọrọ ya ti. Àwọn ará àgbélú kan. Ìbíjá àhàlẹ̀ mọ́rọ̀ zàlú. Àwọn ará ìlú yìí, ará òjíṣẹ́ wa bá wọn. Já àhàlẹ̀ mọ́rọ̀ zàlú a ní kí àwọn òjíṣẹ́ wá ṣe wá sí fún ọkọ̀ wá pè wọ́n sí tọ́lọ́run. Ibi àrùsálì náà ilé ihe mú ti lé ilé fàkátà bùgùn máa. Ọlọ́run ní àwọn òjíṣẹ́ méjìlá kọ́kọ́ rán sí wọn fàkátà bùgùn máa. Tábà ní rọ́nà méjèèjì ń pa ẹnìkíní sọ ti ẹ̀ wọ́n ní rọ́lọ́ ń pàjáre. Fàkátà bùgùn máa. Ẹnìkejì náà sọ wọ́n قالوا إنا إليكم مرسلون àwọn òjíṣẹ́ ìwá sọ pé à inna ilaykum mursalun ọlọ́run wá sí ní ọlọ́run ní ká sọ ń tàà àròrí àròrí sọkọ́ tí ó níbo kọ́ ìwọ́n náà ṣe ń gbọ́wà sáfà súnà wáàsí ọ̀rọ̀ ọlọ́run ni ọ̀rọ̀ jíṣẹ́ tọ́rọ ọ̀rán ni wọ́n náà tètè gbọ́kò pàkó yé padà àwọn jíṣẹ́ sọ fáwọn ará bí gbogbo bí yẹ sọ fún ọtó ẹwà gbọ́rọ̀ tí wọ́n sọ fún àwọn ànábì ọlọ́run الرحمن من شيء إن أنتم إلا تكذبون حكمة قوانين أورولا na Ẹgbọ́n tọ́lọ ń sọ nínú àyà yìí nípa bí. Ọlọ́run àwọn yẹn wá ń sọ fún àwọn Ọlọ́run kílẹ̀ yìí jẹ́. Ìlà báṣàrọ̀ mi fìlù náà. Ṣèbíyàn bí ti wà ní ẹwà ní tẹwà ń halẹ̀ mọ́ wa. Wà máa. Ṣèbá wà tí ń jọ ń pàdé lọ́jà. Ìlà báṣàrọ̀ mi fìlù náà. Ṣèbá wà tí ń nàrà àjọ pàdé ní fámásì náà, àjọ pàdé ní supermarketi ń bẹ̀yẹn. Ìlà báṣàrọ̀. Gbogbo tó máa wà ń pàdé ní bọ́sọ̀ ìwọ́n tí wọ́n máa dẹ́rù àlìkìyàmọ̀ bọ̀ dẹ́rù sáré bà wá èèyàn bí tí wà ní wọ́n náà jàre ìyàwó ìyàwó tí ẹ̀nà ń sí ìkà ọmọ ẹ̀ ń sí ìkà jọ́pàdé lọ sútà àdẹjọ́ pàdé báńkì àjọ ń kíù lẹ́nu ATM àdẹjọ́ máa káàkiri ni bóyá ó tẹ̀tún wá jẹ́kọ́ ọ̀hún àti òsásàfìlásọ̀ ọjọ́ lọ ń ni ọwọ́ ni ṣé mi ò mọ̀ lórí fídì ni ìgbà tó ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ àwọn kèfèrè na náà o a mọ́lẹ̀ hádà rọ̀súrù yá kúrò ya kulu wà yẹ́mù ṣe fi àtúwàkì ọni ànábì wèrè lè tó wọ́n hànà kó ànábì anabi yá Ọ na ya kulu bí wọ́n náà jẹun wọ́n náà jẹun wà yẹ́mù ṣe na wọn afá súnà tí wọ́n náà ra

أرسلنا قبلك من المرسلين إلا إنهم ليأكلون الطعام ويمشون في الأسواق Ọlọ́run náà lọ́bì máa dán olóhùn ọ̀rọ̀ àwọn tàà ti rán síwájú náà láwọn òjíṣẹ́, àwọn náà ń jẹun wọ́n dẹ̀ ń lọ wọ́n láwọn ọjà. Kí kan ṣe pàápàá, àtúwàpì náà ni Akọ̀lá àdúrà tá máa jẹ́ ká tó wọ bẹ̀ ni. Máa ń tún mí ìlà bàṣàrọ̀ sí lónà. Ọwá ni a èèyàn bí tí wá ní ìnà òun kí ní kí ẹwà sọ̀rọ̀ ẹ̀dà náà bí ọlọ́run. Màá ń sàlárọ̀ àdúrà mi. Ẹlẹ́mí ilé ni a ìbájọ́ kọ́lé sí community kan náà ni ilé mi kan fáìn jù ilé ẹ lọ, kò mátà. <laughs> Ó lè lòdì, àwọn àṣẹ́bà ń pàdé landlord kọ́ àkọ́lá ah, àwọn náà sì jẹ́ development level gan kò tí ah, ojú òní ń gbé ibi ọdẹ káàkiri wọ́n délé ti ẹ̀ náà ó wá ń ṣe wá sí ojẹ́wọ́ ọdẹ mọ́yá ah, kò tí ìrówó ni tó bá ẹ́kò kò fún ẹ Kọlu máa ń tún mi lá bàtàrán mi ìfìnlò náà. Àjẹ̀dé èèyàn ni ẹmọ́ tó ẹ takúnjò ní ìyẹn nìkan ló yẹ bátìrì tó fi sáàtì ẹ̀. Gbogbo eléyìn ò kì í ṣọ̀rọ̀ tó máa ṣùtọ́ pọ̀ nígbà tó ń sọ gbọ́. Tó bá yẹ kó dúdọ̀ ló ń sọ, ha, àfi kó tẹ̀lé. Kọlu máa ń tún mi lá bàtàrán mi ìfìnlò náà. Torí pa ìtàn táwọn tàná pa tó fi ṣorí ibú nìyẹn. شيء إن أنتم إلا تكذبون ẹ wá gbọ́ àtàwọn tàná yẹn sọ. Màmá Àzálà Rahman mi ṣe yí. Kèfèrè tàná ní ìgbékalẹ̀ ọ̀rọ̀, wọ́n dẹ̀ mọ́ ṣe ń tu ọ̀rọ̀ tó ọ̀hàn nípadà múra wọn nínú ọ̀rọ̀ tí wọ́n sọ. Tẹ́ẹ̀dẹ̀ tún ní fẹ́ rí wọn mú. Wàmá Àzálà Rahman. Ẹni tọ́lọ́ wọn ṣe dáná bẹ́ẹ̀ náà tó bá fẹ́ ṣe dáwà tó fẹ́ pèpè sọ́lọ́run O gbọ́dọ̀ tún bẹ Ọlọ́run fún àlékún hikima Ọlọ́run náà dẹ̀ tún máa mọ̀mọ̀ tó ṣe ẹwọ táwọn kèfèrí tàná yẹn sọ wọ́n ni wà má anzala rahman min shay wọ́n ṣe mistake sọ pé wà má anzala rahim min shay rahman ni mọ́lù wọ́n ní ọba tó ń kẹ́ gbogbo àpapọ̀ láyé ìkó kò sọ ẹ̀kọ́ rẹ̀ rán sí wa. ìní àrùn ọ̀dọ́pọ̀ ọba tó máa ṣàwákẹ́ lọ́rùn. ìlàjẹ̀kìdìbò. ni wọ́n lò tọ́rọ wà pé yẹn àjọkí ayé yẹn ìyẹn everybody ló mọ̀ yẹn àwọn náà gbà pọ́lọ̀ kẹ́ ọba mọ́sálà ní ọmọ ọmọ wọn lù yẹn wọ́n yá lo rahman yẹn jẹ́ torí ẹ̀ ṣe ààrẹ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn kèfèrí tó ní àwọn aláìmọ̀kan tó ní olóòdó ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé yẹn Sheikh Albani sí ìdánwò fẹ́ nìkan ni wọ́n jẹ́ kan ìyẹn máa ń yẹṣẹ́ wò àwọn èèyàn máa ń lọ ọ̀dẹ̀ ṣe àwọn ìbánidẹ̀ ìṣẹ́ wà fún àwọn ìyọ́dẹ̀ àwọn kọ́sùsì ń a ní mọ́ wá rí ní ọ̀nà ẹ̀ kílẹ̀ bá wá àti àlàbà ní ṣetán alónírọ̀ ní ẹ́ ó yẹ kó tí mọ́ tí mo bá mọ́ ṣe dé ìwọ ló ń tàwọn èèyàn lù mo wá dé bí òṣèṣẹ́ wọ́n bèèrè kí ni mo bá wá ọ̀dẹ̀ ló do mọ̀ kọ̀kọ̀ àṣíwò ní ìkàṣọ́lọ́dọ̀ ní ẹ

ìlú tó dàbó ṣe dà ní ẹjẹ́ kẹ́kọ́rọ̀ mi wá gbéra sọ dáadáa ẹ̀rígbò gbogbo àwọn ọjà yá tú orí wọn sẹ́ẹ̀d ọjà yá tú ọmọ wa kan pè láti UK ó wá ní <laughs> ah, ẹnìkan wà lọ́n tó ti pẹ́ díẹ̀ lọ́n rẹ̀ sọ pé kó yìí bá ti òun UK ìyẹn náà wá invite ẹ̀ wá ẹ mọ̀ pé wọ́n tó bá ṣe wọṣẹ́ tó ṣe wà nínú kólú àwọn àfáà yẹn tó àà ah, ah, ah, ọlọ́run kékeré ni àti wá invite ẹ̀ dé ó wá rí pé ń tún dé ọ̀hún yẹn ó tún ti ń dágbọ́n mú sáà lórí ó tún ti ń gbé súnmọ́ tọrọ dọ́là lọ́wọ́ tọrọ owó àdàbà ẹ máa pàrà sílé ó ti tó àbá wá bẹ̀rẹ̀ sí fẹjọ́ sùn pé á ah, èmi mọ̀ ń ṣàdúrà fún òkun adébítọ́ ní sí àbá ẹni ojú ẹ̀ ti là ó ti gbọ́wà tuntun náà ẹni tó wá sọ fí ẹwà ní ó ti gbọ́ ní ẹni ẹ ti gbọ́wà tuntun náà ni kò ìgbà tó wọn bá àgbà tọ́lọ ní kó gbọ́wà tójú ẹ̀ ńlá ẹ̀ lówà rúgbà ah, àà fáyìí náà kan skáàmù wa ni yóò bá já ìrànfà bá bẹ̀rẹ̀ sí rojọ́ kiri tó bá bẹjọ́ sàmì nínú àwọn tó bẹjọ́ sùn láti pé àfẹ́ ẹ̀nà ìjókò kò yí sí nílò òyìnbó tó ti yé yí kòkòrò ní máa sanwó ọmọ́gọ̀ ẹ̀nà ẹ̀pàdà sí nàìjíríà lọ wá ṣẹ́ṣe bí a tẹbá ìsábí bísínẹ̀sì kò lè sẹ́ndẹ̀ owó sí ẹ̀kọ̀ lè jókòó síbí kó máa forí gba òtútù forí gba ọyẹ́ forí gbooru forí gba gbogbo ẹ̀ wọ́n á já orí sí ilé okùn tọ́lá ti ṣe ọ̀pọ̀lọpọ̀ báwọn èèyàn ṣe rí nìyẹn wọ́n kàn ń fáwọn èèyàn mékè owó ni fún wọn ra lẹ̀ fún wọn ra mọ́tò fún wọn kọ́lé àwọn òṣètà àti ṣòwò kankan olóòdòdẹ̀ ni wọ́n ọmọ dò èṣù àwọn àti ìṣúná jọ múlẹ̀ bí kan vẹ́rí bí kan ṣèwẹ́ odò bí kan sàtìjẹ bí kan gún bí kí wọ́n lọ bí kí wọ́n kan sí gbẹ́rẹ́ bí kan máa pọ̀fọ̀ ẹ̀bọ̀ tààrà ọ̀pọ̀lọpọ̀ àwọn àfà náà náà náà ń ṣe Ọwọ́ agbọ́wà sí ní a máa wá dí wọn ṣù. Bani sa'ana bí kéèrè láàgì fi tọ́lábí. Ẹnikẹ́ni tó wá wọ́nà lọ́wọ́lọ́dọ̀ kan mí tí àtọ̀ sọ́lọ́hun. Fàyínà náà sì rọ̀bù àjíṣò wà kí fi láàánú. Ẹlẹ́sàlá fúnrú

kódẹ̀ fún alẹ́mì gígùn àtàláfíà ara aqulu ma tasma'un subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa rahmatullahi wa barakatuh